dídára ní ìfẹ́ dídára láàbò ó pọ̀ lóore ó pọ̀ ní ìbùkún o mo wá júbà fún ọ ọba tó ṣohun gbogbo nínú ohun gbogbo mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àìkú àìṣá àìdíbàjẹ́ ọba tó pọ̀ ní ipá àti agbára gbẹngbẹlẹkú awú má ṣe gbé àdàgbà má pààrọ̀ oyè agbómátẹpá ọ̀rọ̀ ọmọ oníṣẹpàyà àti kábíyèsí ọrùn ọmọ tí ń wọlé dọmọ. bàbá mi ọ̀wẹ́ ọmọ tuntun dákẹ́ dákẹ́ ọ̀wẹ́ òṣò lórí burúkú di olóríire. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àánú ọba tó mú wa lọ lọ́sẹ̀ tó kọjá kábíyèsí tó mú wa padà wá lọ́sẹ̀ yìí ìwà wa kọ́ ò ìṣe wa kọ́ gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ ní gbogbo ìgbà màá ní mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìpè àti májẹ̀mú nítorí pé ọlọ́run májẹ̀mú ló ń bá mi rìnrìn àjò àánú ni mo rí gbà ò kì í ṣe wípé mo mọ̀ ṣe kì í ṣe mímọ̀ ṣe mi. mo fi eléyìí kí gbogbo wa pátápátá káàbọ̀ sórí ètò lónìí Miliki Express lètò ètò ní Miliki Express lórí Orísun tẹlifíṣàn náà ni àwa gangan gangan ni alára àgbà yìí dá láìlúwọ̀ lórúkọ mi máa kúrò lóye mẹ́kọ́ máa fi dà sílẹ̀ fún gbogbo ẹnu gbé ni tí gbogbo èèyàn pè ní ìyá gbogbo tí ìlú Miliki Express gbogbo ẹ̀yin tèmi nínú ilé mo fi lè kí gbogbo àwọn tó ń ṣe ọjọ́ ìbí nínú ọ̀sẹ̀ tá a wà yìí ẹ̀rọ ọlọ́run àjẹkẹ̀ṣe púpọ̀ ọdún yìí láyé pẹ̀lú àṣẹ ìdùmàrè ẹ̀ ní ṣúnkù o àmì tọrọ funfun yín agbára lọ nínú owó báyìí ẹ̀sìn máa mú owó àwọn tó ṣe wedding anniversary happy wedding anniversary pẹ̀lú àṣẹ ìdùmàrè ẹ̀jọ̀ máa lora yín pẹ́ títí dáàdì ló máa lo mọ́mì gbó o mọ́mì náà náà máa lo dáàdì gbó àwọn tó ń ṣí ilé iṣẹ́ ibi tí ọ̀rọ̀ wà gan-an gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣí ilé iṣẹ́ ẹ̀yin ṣàtìdá pọ̀ pẹ̀lú mi lórí Orísun Hmm, káyọ̀ ṣèpolówó iléeṣẹ́ yẹn kò ṣe kí ni kó máa lọ bẹ́ẹ̀ kó máa tẹ̀síwájú pẹ̀lú àṣẹ ti Èdùmàrè gbogbo àti àṣẹ àjọyọ̀ kan àbí ayẹyẹ kan àbí ọ̀dà tó mo kí yín o ire gbogbo lójú owó rí ire gbogbo lójú wa màmá rí ní gbogbo ìgbà àlejò méjì ni àlejò mi lórí ètò lẹ́ni hmm, mo ní olórin mo dẹ̀ ní ìránṣẹ́ ọlọ́run alààyè èmi tẹ̀ máa ń pè wọ́n ní small but mighty máa ń pè wọ́n ní kékeré nínú nínú ọlọ́run nítorí pé hmm, lóòótọ́ lóòótọ́ wọ́n kéré lójú ṣùgbọ́n hmm, nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó ah, nígbà tí mo gbọ́ nípasẹ̀ bàbá mi bá tẹkọ̀ létí ó di lẹ́ lẹ́ lẹ́ mi ní sọ bí tí mo ti rí wọn mi ní sọ àwọn fúnra wọn náà máa fẹ́ nu ara wọn sọ̀rọ̀ gbogbo ẹ̀yin ṣèmi nínú lẹ́jọ́ kalọ̀ sí agbára náà tí mo bá padà dé àti èmi àti àlejò mi lájọ máa wọlé dé lónìí nítorí pé ètò Miliki Express lónìí a máa gbọ́ a máa gbọ́ ọ̀rọ̀ a máa gbọ́ ìwàásù díẹ̀ ṣùgbọ́n àtúnfẹsẹ̀ rájò àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó bá wa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí láyé àti àlàáfíà ẹ̀yin náà wo ẹ̀wù gbàtà tí ń bọ̀ láti January dé àsìkò yìí wá wakọ́ ìṣe wakọ́ òwò ọlọ́run ọba ni ẹ̀kú dídé àsìkò.